الحمد لله الذي أنعم علينا بالإسلام وأرسل إلينا رسوله الرحمة والإنعام والصلاة والسلام على عبد الله ورسوله على الدوام محمد وآله وصحبه الكرام أما بعد أيها المسلم إن دينك دين السلام إن دينك دين السلام ومنا نبيك نبي السلم والأمان فكن سلما أينما كنت ولا تكن آلة جلب خوف وزعت أمن فلما كان الإسلام دينا يبحث للإنسانية السعادة الدنيوية والأخروية كانت شريعته كلها هدفها كانت شريعته كلها هدفها الأمرين للإنسان قال الله تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ولما كان الإيمان ولما كان الإيمان والتوحيد أفضل الطاعات المسلم أيتها المسلمة إن وجود الأمن وجود لكل خير وإن فقدانه فقدان لكل خير فكن داعيا للامن ساعيا له ولذا صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال من أصبح آمنا من أصبح آمنا بسر بها رواه ابي داود بإسناد حسن فاعلم يا عبد الله أنك مسؤول غدا عن كل شيء فلا تشارك في الفوضى ولا تؤجج نار الإفساد في الأرض ولا تكن يدا لتخريب الممتلكات فعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم المسلم من سلم المسلمون من لسانه ويده متفق عليه الحمد لله ọpẹ́ ni fọ́lá ọba ọba tí wọ́n ti gẹ́ra fáwọn ẹ̀rọ ẹ̀ ṣùgbọ́n bá ọ̀rẹ́ ìgẹ́ra tó ti fáwà kò náà ní kó sí wá ní Islam àtúndúgbà fọ́lá ọba ọba tó ń rán ọba àwọn káwọn náà lè bá ìjọba àwọn mọ́mìnì onáàrin àlẹ́kẹ́ ìsànlẹ̀wọ̀ sọ̀rọ̀ ìjọlọ́ àti ọlá rẹ̀ àti ìbùkún ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọmọ bá àgbẹ̀wà náà ó sì máa bá àwọn ará ilé ẹ̀ àti ìgbà àwọn sọ̀rọ̀ ìrẹ́ mùsùlùmí lọ́wọ́ ìrẹ́ mùsùlùmí lọ́wọ́ ìdíkára wọn pé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni wa sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò fọ́sẹ́ńtà àlẹ́gbà àwọn àmì tí ọ̀fà ìgbà pákàlẹ̀kì àbídàbídà wọn náà tọwọ́ àgbàfẹ́sẹ̀ ní ẹ̀sìn ìsìláàmù tó lè gbàgbé àlẹ́gbà àwọn àmì tí ọ̀fà ìgbà pákàlẹ̀kì Muhammad sallallahu alaihi wasallam láti pa pé kí wọn náà wá jẹ́ àlàáfíà gbogbo àìjọba kọ́ ọ̀jẹ́ tí a máa ti àbúdá àbúrú ti lọ wá mọ́jẹ́ ní tí ó máa jẹ́ tí ó máa mú ìfọ̀kànbalẹ̀ kú mọ́jẹ́ ní tí ó máa mú ìfọ̀kànbalẹ̀ àbáyọ̀bálẹ̀ kú lábùtọ̀ mọ́jẹ́ bẹ́ẹ̀ ní orí ẹ̀sìn rẹ̀ òfò máa ní sàkú ọ̀jẹ́ bẹ́ẹ̀ orí ẹ̀sìn Islam bá ti rán wọn bá rárá lórí wọn láti sọ́dọ̀ bá wà ní wọ́sẹ̀nà ó fi wá lórí oríire ayé àti oríire tọ̀hún ní ìlú kúdá nígbà tí Islam dé òfin aláyé kan òṣùpá ọlọ́run nìkan ó mú oríire ayé wá fún wa ó lè mú oríire ayé ti àgbéyàwó fún wa ló jẹ́ sí pé kò sí òfin kankan tí ìsìláàmù mú wá a bá ti láti ìbílẹ̀ a máa bá ìfọ̀kànlá ìfọ̀kànlá a sì máa bá ìfọ̀kànlá a máa bá ìgbógo ti dàrúdàpọ̀ a máa bá nílẹ̀ a máa bá ìgbógo ti pákálẹ̀ ní ọba olé a máa bá nílẹ̀ lé ọmọ ìgbọ̀nsìn kò sí nǹkan kan nínú kàtí ìsìláàmù wa tó ṣe lófin àbíkọ̀ ọba foundation ilé ìpínlẹ̀ tó ṣe kẹ́sí pé ṣẹ̀rí ara ìsìláàmù gbogbo àfojúsùn rẹ̀ àfọ̀kọ̀kọ̀kọ̀lẹ̀ méjì náà ní pè fún wa àfojúsùn ṣẹ̀rí ara ìsìláàmù méjì ni àfojúsùn rẹ̀ gbogbo òfin tó wá gbogbo ṣẹ̀rí ara tó wá ẹ̀rọ bá àfojúsùn méjì bẹ̀ àfojúsùn méjì ìṣòro náà ni àlùmọ́ àmì ìgbìyàwó wà àmì òkòrò ẹ máa ń bá àfojúsùn méjèèjì òun náà ní ìfọ̀kànbalẹ̀ ayé àti ìfọ̀kànbalẹ̀ ẹ̀tọ́ àlàáfíà àtàyé àti àlàáfíà àtàkìyàmọ̀ àìsí dàrúdàpọ̀ nínú ìgbésí ayé àti àìmọ́nì sí dàrúdàpọ̀ nínú ìgbésí ayé ọ̀rọ̀ ènìyàn lẹ́yìn ọ̀pọ̀ àyè tí wọ́n wọ́n wáyé sínú àlùkùnrin pé alẹ́lẹ́yìn àmàlù wà lọ́yẹ̀ lẹ́sù ìmáyà ọ̀hún lẹ́jọ́ ìlànà ìkàlà ọ̀hún wọ́n wọ́n صلى الله عليه وسلم لم يلبسوا إيمانهم بظلم ولا تكونوا مع التوحيد بكناهم قد بدعهما سنة صلى الله عليه وسلم ولم يلبسوا إيمانهم بظلم gbogbo ẹni tó bá ti sí ìgbàgbọ́ islam sí wá tó bá sí islam bí àrín sí wá tó tẹ̀lé súnà láti fi gbé kalẹ̀ kí lẹ̀ sán wá ìlàríkàlá ohun láyé àti ní alùpùyàmù òfíwá wípé ẹ̀san ńlá iṣẹ́ ńlá lásì pẹ̀lú tàwọ̀kí àti àti ìmáàmù iṣẹ́ ńlá lásì ẹ̀san tí a sì gbọ́dọ̀ fi sọ́sẹ́ ńlá ẹ̀san ńlá náà kílẹ̀ sáyìn òun náà alìhàmù òláàrí kaláhùn alìhàmù ògbẹ̀nìkan tó bá ti ṣe ìsìláàmù rẹ̀ dáadáa bá lọ sí wá ọlọ́run bá sọ pé àwọn ọmọdé òun ló ń fọ̀kànlá ìyẹn bí wáyé ní àfojúsùn wa lórí ìgbàgbọ́ wa lórí ẹ̀sìn wa òun náà ní pé à ń béèrè fún ìjọba rẹ̀ a ń bèèrè fún àìsí wàhálà ní ìgbésí ayé wa àti látọ̀ àti pàtàkì kò láyé tán a ń bèèrè fún kọ́mọ́sílẹ̀rù káàbọ̀ ní ìgbésí ayé wa ẹni gbogbo ìsìláàmù wáyé láti bẹ̀rẹ̀ lókun àfojúsùn rẹ̀ òun náà ní kálíbà àríkọ̀ àbáyá ayé kásìlíbà àríkọ̀ àbáyá ní alùpùpù náà ẹ̀rẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ kálọ́mù pé ibi kí ibi ibi kíbi tára láti rí fọ́kànbalẹ̀ ẹlọ́mọ̀ gbogbo ìlọ́wà rẹ̀ tí fọ́kànbalẹ̀ bá ń bẹ láàrin ọkọ àti ìyàwó ẹ̀sọ̀ fún ẹ fọwọ́sọ̀dà kan lọ́rùn ìgbìmọ̀ tó dára wọ́n sì tì lẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ tí fọ́kànbalẹ̀ bá ń bẹ nínú iṣẹ́ ẹ̀sọ̀ fún ẹni pé wọ́n láti yọrí tí fọ́kànbalẹ̀ bá ń bẹ láwùjọ ẹ̀sọ̀ pé àwùjọ bẹ́ẹ̀ ló gòkè àgbà tí fọ́kànbalẹ̀ bá ń bẹ nípìnlẹ̀ àti orílẹ̀-èdè ẹ̀sọ̀ wọ́n gan mọ́ ara rẹ̀ tí kọ̀kọ̀ rẹ̀ bá wà fún ẹ̀ òyìnbó ìgbàlọ́ rẹ̀ sì sí wọ́n ní kẹ́rin kan wá sọ̀rọ̀ ní ọ̀kà ó dẹ̀ nílà ká ìlú pọ̀ wọ́n sì bẹ̀ lára rẹ̀ ṣùgbọ́n níjọ́ náà kò sọ̀rọ̀ wáyé kò lọ́rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n náà yẹ̀wò bí ọba ní ọkà balẹ̀ ó ní mọ̀ nǹkan náà kà tó bá ní ọkà balẹ̀ ó ní mọ̀ tó sí mọ̀ tó bá ní ọkà balẹ̀ ọ̀nà ìjọ òye díẹ̀ díẹ̀ ló jẹ́ sí pé nàá àwọn ẹlẹ́kọ̀ọ́ tó rí pé ibi tí a bá ti rí mọ́kàn balẹ̀ ẹ máa fọkàn balẹ̀ wípé gbogbo tẹ́kù lórí táyé àti tẹ̀sì yóò rọ̀ láti sí ilẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀sít ìkìbí táà bá ti rí fọkàn balẹ̀ ẹ máa sọ wípé kò sọ ilẹ̀ tó jẹ́ sí pé agbọ́dọ̀ sáré láti máa jẹ́ irinṣẹ́ fọkàn balẹ̀ àlàáfíà lágbègbè bá wà torí lágbègbè tó bá wà tí ọ̀rọ̀ sí fọkàn balẹ̀ nílẹ̀ ó jẹ́ ìsìn nínú ọ̀rọ̀ sí mọ́lùmọ́ àwọ́dẹ̀ àwọn tí wọ́n gbà wá nínú súnà súnà nù wọn wọ́n yà lẹ́bí wa sọ́dọ̀ ọlọ́run wá ilé wọn sẹ́yìn wọ́n sọ wípé mọ̀ ní àṣùbá ọjọ́ mẹ́rin sí ọjà kan tó mẹ́ta ní tọba ti ní nǹkan mẹ́tẹ̀ ìdá ìlú máa sọ pé mi ni mo láyé máa sọ pé ọwọ́ mi ti bá yé máa sọ pé mo olówó ní ní tí a bá ní àpàtà máa sọ pé mi ni tí a bá ní ẹ̀tọ́ sórí ayé máa nà ká àrẹ́sẹ̀ nǹkan mẹ́ta mẹ́ta ní mẹ́sàn bẹ̀rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ààrẹ ìwọ̀sẹ̀ lóbi sí pé ìdáǹkì fún wa ìdáǹsẹ̀lẹ̀ yẹ fún wa náà bíyàn bá lówó lọ́wọ́ tí ọ̀rọ̀ sí àlàáfíà ìlérí lọ́wà ìbá lọ́wọ́ ẹ̀ bọ́wọ́ bá ní mímọ̀ bí ọ̀rọ̀ sí àlàáfíà níbi tí ìmọ̀ rẹ bá wà ayé mi sábà níbẹ̀ wọn ni wá láti lómi ẹjọ́ wà nílé ẹjọ́ ni wá lọ ní ọmọ láti wá kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni bíyàn bá ní àlàáfíà tí ọ̀rọ̀ sí kọ̀kọ̀ balẹ̀ ni ọba làáfíà sí yóò máa fi sọ náà nínú ilé ẹ̀rọ bọ́ọ̀lù jáde tó fi lẹ́sí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀dá rẹ̀ àná lè wà sọ́dọ̀ bá ọ̀rọ̀ àlejò sẹ́ńdá ẹni àpàá àárín ọ̀fíìsì rẹ̀ ẹnikẹ́ni tó bá jí lójúmọ́ ọjọ́ kan tó bá bára rẹ̀ lẹ́yìn tó jẹ́ sí wípé àá kò sí wàhálà bóyẹ́ sí oṣù ló bá ti jì ó ní ayé tó kò sí wàhálà mẹ́ ìgbọ̀nà kò sí dàrúdàbọ̀ mẹ́ ọ̀tẹ̀ ẹ̀kọ́ kò sí wàhálà mẹ́ òkè iṣẹ́ kò sí pẹ́lú sí òṣù mẹ́ ọ̀nà ilé ṣáà àlàáfíà ní kálukú lọ́pọ̀ àlàáfíà ni wọ́n ti sọ ọ̀rẹ́ tí ń jọ́ kàn

tí nǹkan kan ọmọdé lẹ́yìn ẹni tó jẹ́ jàmá náà bí sí ń jẹ fóònù wò òun ní gbọ́n kankan bọ́ bá yẹn ní ásílà lọ́wọ́ tí ọba sí mọ́tàn láì lọ́wọ́ yóò fi sí bẹ̀ tó fi jẹ́ sí pé Islam wọ́n pàtàkì ń tẹ́ǹpẹ̀ ní ààbò àlàáfíà wọ́n bá fi bẹ̀rẹ̀ pọ̀ tó fi jẹ́ sí pé a máa fi nítorí ààbò a máa mánéèjì ìjọsìn gbà tó fi jẹ́ sí pé àmì náà ní sọ́ra àfọ̀sà ọlọ́run dáfọ́ rẹ̀ ó yàn dáfọ́ àpótá bá wà lórí ẹ̀rọ tó bá yẹ kí káwùfù àwòrán náà ní máa ń kírun tí bẹ́ẹ̀ bá wà láìsọ̀ sáwọn ọ̀dá àti máa kírun tí ó bá sí bẹ́ẹ̀ ìyẹn tó wáyé pé ilẹ̀ àìsí fọ́kànbalẹ̀ ó tún kó bá ìjọsìn ìyẹn kò lè lálẹ́ kí mo ti ẹ̀ka tó bá lọ ka sí ìṣòwò dáadáa ó lè bí àti máa fi sọ̀rọ̀ àtọ̀ lọ ìmú ìmọ̀ ọmọ wò yí pé àsìkò oúnjẹ tó ọdẹ sáàrọ̀ ẹni tí ó sì gbó ẹwọ ẹgbẹ́ lẹ́yìn tó ti bá lẹ́yìn inú ẹwọ̀n ló lò sí àkókò wa ẹni tí ń lè ń bẹ lẹ́yìn onígbàmọ́ ayé ó sì sáré ó sì sáré àkókò wa wọ́n ní sí yẹ́ tó sáàrọ̀ àlàyé ó kí ẹ̀rùn náà èrùn sì tó ìdájọ́ ní kúrò ní kúrò ó sì kí ẹ̀rùn orí ìlàrú náà ló ti máa kí sáré lọ aláàbà aláàbà máa sáré lọ ẹ̀rùn àìsífọ̀kànbalẹ̀ ọ̀hún affect ìjọsìn gan nígbà tí nǹkan yẹn bá wọ́n affect ìjọsìn gangan tọ́lọ ń kẹ́ gbà lọ́wọ́ wa pé torí condition tí ò wà ní káwá dé ní iṣẹ́ ìjọba gbòòrò bá làbẹ́ òye ká dé ní iṣẹ́ tí ò ní fẹ́ kí wàhálà ọ̀bẹ́lẹ̀ ẹ̀sẹ̀ rí àwọn òfin ọlọ́run tẹ̀ torí àìsífọ̀kànbalẹ̀ nítorí àìsífọ̀kànbalẹ̀ ọ̀ ń tẹ̀ èyí ń kára sàkókò ìfún àná báwo wá ní àwọn agbára alára òun lè tẹ̀ táàrí dúkìá wa tẹ̀ táàrí step down níbi ẹ̀tọ́ wá torí lára tó lè bá sí ní ó lè bá bàbá ní owó nípa báyìí ẹ̀rọ ìwọ̀sọ́lọ́ lọ́wọ́ àlejò ìwọ̀sẹ́lá ó sì láyé kàmẹ́ta fún wa nínú àdéhùn wọn wà àbújá wọn bá wa أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب إنه غفور رحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين النبي صلى الله عليه وسلم انفرد لسيدين لسيدين ولقوا آمنوا آسما لكم قولون تنسوا عن الجمعة èyí tí kọ̀ wá jámù kankan àwọn pàtàkì àwọn pàtàkì àpèrè orí ẹni tí wọ́n máa sú ọlọ́run lóhùn lọ́mọ sọ̀rọ̀ tí ó dá wa ó sì wa ẹ̀ ó tó sì pè fún ẹjọ́ ọlọ́run ó lè sí orí lọ́pọ̀ fún ẹ ẹni tó wọn náà yé ìdílé àlọ́bí ẹnikẹ́ni tó bá jí lójúmọ́ ọlọ́run nílùú tó wà kọ̀míntì tó wà síìtì tó òṣùgbọ́n mẹ́ta ó ní kọ́ ọlọ́mọ wípé òun lànà ọkọ rẹ̀ ìyẹn ní wáyé ló ta ní máa ń lójú fọkàbalẹ̀ ó wà láwùjọ nílùú lórílẹ̀-èdè ní state ọlọ́wọ́n bá ní ìjọba alágbára ní ọ̀ràn sọ́jà dé ní nàìjíríà ṣé títí náà bá tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́n pẹ̀ fún bàbá náà ó ṣe ti bàbá náà padà ọlọ́mọ máa ń tún sí èrè fún nínú sọ́rọ́sì ìlà sọ́rọ́sì kọ́rẹ́jì ọlọ́mọ ìṣèlú lórí àwọn mùsùlùmí ọlọ́mọ bá sọ pé إلى فيه رحلة الشتاء والصيف لمن فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف من أمن خوف ìlú ni mo fún ilé jẹ tẹ́fún nìkan jẹ èmi náà sì ni mo fún ilé ọkàbàlẹ̀ tó ń gbé jẹ abẹ́rẹ́ ọba ọba tó sì rí pẹ̀lú sóra yẹn

ọ̀wà gbọ́ wàhálà kankan nínú ìjọ wa àbáwùjọ tó wà àbí sí ìjọ wa kọ́ńtì lọ kọ́ gbọ́ wàhálà kankan máa ń tọ́pẹ́ ìdí fọ́lọ́ wa nǹkan orí àkọ́kọ́ ẹnu wa ta ló pe ẹgbẹ́ ìbọn bá jí àrọ́ báyìí yọ máa ń gbé gbá ẹ̀kọ́ ní iṣẹ́ ló ta bẹ́ẹ̀ lọ kó láti ta àkọ́kọ́ tó gbé ọlọ́run ó tún pẹ́ fọ́lọ́run ìlú kò sí wàhálà tí ìdí orí náà lè ta bá ti rí kápọ̀ láti máa gbé òun náà lè gbé

oúnjẹ ọ̀sán oúnjẹ ayé tánà bí òbí nìyẹn o kò pé kọ́ yẹ fóònù rẹ kó yẹ àkáǹtì rẹ òwe ilé lẹ́lẹ̀ yẹ kọ́ ẹ̀yìn dá owó owó tún yá omi yìí ń tó lé kí bọ́nú láàárọ̀ lọ́sàn àti lálẹ́ ọmọ ilé rẹ yà gbà pé yẹn bá ń ta ló sórí ìlàyé àdábìlẹ̀ ọmọ ìdáwọ̀ rẹ sókè sọ́nà ọlọ́run àti ìgbésẹ̀ ẹ̀ oúnjẹ òjọ́ àyẹ́bí ọ̀lẹ̀ sàmì tí ó jẹ́ ilé oúnjẹ lọ́wọ́ ẹ̀rọ tí ìlú ọ̀lẹ́ lè jẹ́ wà kó làbẹ́ sí pé ìṣúra tán wà lẹ́ẹ̀ ìṣúra kò sí nǹkan tó sì ìṣú wà lẹ́ẹ̀ ó sì tó bí eh, ọ̀pá méjì àgbẹ́ta tàbí owó kamẹ́rẹ́ lápò rẹ ó tún jẹun ọ̀sán àtàárọ̀ àtàlẹ́ ó ti nǹkan mẹ́ta tó bá bá nǹkan rẹ̀ kọ́ ẹ̀kọ́ kánú àwọn orí tó bá ní ilẹ̀ tó wáyé náà tó sì ràyíwá tó bá ní kanú mẹ́lẹ̀dá ẹ̀ ṣùgbọ́n tó bá ní mẹ́lẹ̀dá alábi ní ẹni tó ní gbogbo alábi fákà ánìyàn ẹ̀ẹ́sẹ̀sẹ̀ àbí nínú igbá kan àwọn àgbìyànjọ́ rẹ̀ tẹ́bàtà lọ́pàá yíyọ́wọ́ wọ́n yíwọ̀ ìpàtàkì torí pé gbogbo tẹ́ǹpẹ̀ nígbàgbà ayé ọlọ́pọ̀ ọlọ́dọ̀ ẹ̀ olóòjẹ́ lọ́dẹ̀ àlàáfíà jẹ́ ti ẹ ìlú rẹ sí wàhálà nípa báyìí ẹ̀yẹ́ ló sọ́nà ẹ̀lẹ́ kalọ́mọ̀ gbogbo wa lọ́wọ́ wáyé nípa gbogbo tá a bá ṣe láyé yálà ọba ti dáadáa ní àwọn ọ̀gá orí rẹ̀ yóò fi ọdẹ rẹ̀ yóò fọ́ lẹ́sàn rẹ̀ ọba sàbúrú ọlọ́wọ́ fi ọdẹ rẹ̀ ọlọ́wọ́ fọ́ lẹ́sàn dáadáa lọ́wọ́ ṣe ọba sàbúrú ọlọ́wọ́ yóò fi ọdẹ rẹ̀ nípa báyìí mọ́ sí yọ́yìn àwọn tẹ́ kó o sì kìlọ̀ fún àwọn èèyàn tẹnu rẹ bá ká mọ́jẹ tí ọmọ jẹ́ wàhálà láwùjọ mọ́jẹ tí ọmọ jẹ́ sábà bíi tẹ́lẹ̀ láwùjọ wàlá fàlá àtàkùn fàlá ti ṣáà kí kọ́gbọ̀ ẹ bá ní hé hé òkú bẹ́ńtẹ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ bá mi èyí alẹ́lòmí ẹ̀wọ̀n àwọn sọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ àti mùsùlùmí àgbọ̀dọ̀ sọ pé á dà àrú ni tí mùsùlùmí ká pé á dà àrú ni ẹsọ̀mọ́ pé kìí wọ́n sàbòsí sí ọ ṣùgbọ́n ìjọba dára àrídà nínú ìtọ́ lágbára jù láti gbà nínú sẹ̀rí àìsílámù kí ní máa gbẹ̀sán ṣùgbọ́n dàrú kò sínú sẹ̀rí à pé kó wọn ṣùgbọ́n gbẹ̀sán ní alọ́dà nínú sẹ̀rí àìsílámù bẹ́ẹ̀ ká bá lù ọ́ sí tó gba ọ ní kò lórí wọ́n fọ́n ní yọ̀ǹda nínú ìsìlámù bí pé tọ́ bá lọ fẹ́ kan tiẹ̀ ọ̀ lẹ́sẹ̀ ọ̀ lẹ́sẹ̀ mọ́tọ́ bá kan tiẹ̀ olùsìlámù ṣùgbọ́n tó wọ́n pé torí pọ́ ọkàn ní ìkóyì àdúgbò yí wọ́n máa dára ẹ̀rọ ṣẹ̀rí àwọn fún aláwọ̀ nípa ní ṣẹ̀rọ tó bá dáró ẹ̀wò ìṣọmọlẹ́yà mẹ́wàá nípa báyìí àgbàlùwà sọ́dọ̀ ọlọ́run ayé wọ́n sáwà lé oníkàṣọ́ra ká má máa jẹ́ni tí wọ́n máa dáná fìtínà tí wọ́n máa kú ní wàhálà tí wọ́n máa dúpó sí tí wọ́n máa tako sí tí kò fún àjà ló wọ́n jẹ́ kan nínú wọn torí pé mùsùlùmí ọ̀pọ̀lọ̀ jẹ́lẹ̀ àdájọ́ ààrẹ ìsọ́lọ́sọ́ fún ààrẹ tí wọ́n máa lọ fára ní mùsùlùmí gáwà pé ààrẹ mùsùlùmí wọn sẹ́lẹ̀ máa mùsùlùmí náà ní bí sáàárẹ̀ yìí wọ̀ ẹ̀ ẹ̀ńtà pè ní mùsùlùmí pé ààrẹ mùsùlùmí náà ní mùsùlùmí tó yẹ jù ní ìlọrùn ẹ̀sìn mùsùlùmí

police station ṣe ìbọ̀ máa jẹ́ àǹfààní fún mùsùlùmí láwùjọ ẹni mẹ́rin sọ nígbà ẹbí sẹkítẹ́rì àìsàn ọba ìjẹ́ ìdáwọ́dà ah, àwọn sí àwọn olóòsì lábẹ́ wọn àwọn lábẹ́ wọn wọ́n lọ sọ̀rọ̀ àdìmúsílẹ̀ mọ̀nìsẹ́lẹ̀ mọ̀nìmúsílẹ̀ mọ̀ ìyà jẹ ọwọ́ ọwọ́ rẹ mọ́jẹ̀ tí kankan ti ọwọ́ rẹ jáde sọ́dọ̀ ọmọ ilé ènìyàn láwùjọ mùsùlùmí àtòkọjẹ dáadáa mọ́jẹ̀ àwùjọ ọwọ́ rẹ jáde bákan náà ẹnu rẹ ẹnu ẹlòmí ó mú jù bá lọ ẹnu ẹlòmí ó mú jù bọ́ǹkù lọ lẹ́sẹ̀ wọn tó bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn nítorí bọ́ǹkù láwọn èèyàn jù sílẹ̀ torí pé ọmọ nǹkan yí ipò ó sì mọ̀rọ̀ báyìí ó sì mú rí àwọn èèyàn sá sọ́ra rẹ mùsùlùmí ọ̀rọ̀ ìjẹjọ́ máa dàrú lọ́rùn oro الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة al